ọmọ kan ni wọ́n ló dóòyàn. watch the mic watch the mic. ìdílé yóò sì jẹ́ tùmọ̀ sáwa wọ́n ní ọpọlẹ́rìn nígbà lé ó lè wọn ó tó mú. sọ́yà rẹ̀ wá ní jẹ́wọ̀n ọ̀nà pọ̀ wọ́n ní kìlà ikó bírèkì ẹ̀ lọ́dọ̀ àwa òṣèré gbogbo nǹkan bá ní so wá pọ̀ látàwọn obìnrin ẹ bá sì kíyèsí ẹgbẹ́yìn ẹ̀ á mọ̀ dáa fún kò sóbìnrin òṣèré tó ṣe pàtàkì lóde òní tí ó pè wọn òfò kó kàn dín òun rí nínú ẹgbẹ́ mi ò rí tó wá dogun lọ́mọ ìbáṣẹ́ yìí lọ́tọ̀ ẹ pariwo ẹ wọ́n á dọ́gbọ́n fún un ó dùn yàn mo sì mọ̀ pé ẹ̀yìn ò lè dáa fún wọn sọmọ ọlọ́mọdé lẹ́wọ̀n torí kíni tí ìṣiṣẹ́ pé ẹ̀jọ́ ṣe dáadáa fúnra yín rí lèmi náà fà bọ̀ wá wòran ni èmi ò lẹ́jọ́ tí mo rò mo wá kọ́gbọ́n ni kí n sì kẹ́kọ̀ọ́ kí n wo òtítọ́ tí ń bẹ Nàìjíríà kí n wò kí n wo òtítọ́ mi ó kù sí nàìjíríà yìí pàápàá wa òṣèré ìgbọ́rú ẹ̀rí láàrin wa pa múra wa lọ kóòtù nítorí pé ó bá mi sùn ìgbọ́rí eré ni àwàdà ni eré ni àwàdà mo sì pé lédì yẹn mo ní ó jọ ọmọdé ni ẹnu wa lóòótọ́ ẹ lè ti lówó kéèyàn ọmọ jẹun lójúmọ́ ni bàbá náà ta wẹ̀ náà ta fà bọ̀tà wẹ̀ àbọ̀láṣà táì fẹ́ gbọ́dọ̀ má dàrú rẹ̀ sí déré òdúlé o olùdélé odùlé náà ò bá ń sọ ọrú ẹ̀ ọ̀dà tẹ́ ń sọ tí mò ń fẹ́ mo ní yọ̀mí fábíyì tẹ́ ẹ fẹ́ mú tiẹ̀ mọ́ mo ní kò dá alátòṣe ni ìfisí alátòṣe onírọ́rọ́ kan náà ni wọ́n mo lọ́dà mo fi ọgbà gbogbo ẹ̀ pátápátá onírẹ́mọ gbọ́ àbá ẹ̀jọ̀ ẹ̀ bọ́ọ̀lẹ̀ ń bẹ̀ mo nínú ọkọ̀ ni mo wà ní òní lórí tẹ́ ń bá ń sọ ni ṣe bẹ́yìn náà bóbìnrin ẹ lè gbà kan ṣe bẹ́ẹ̀ fọmọ yín mo ní but now I'm talking to you as your father èmi ń bọ́ sọ̀rọ̀ bíi bàbá ń tẹ́mi ń fẹ́nu ọkàn pa fóònù tó tó. mo tẹ́ ẹ sọ ń sì ni pé ẹ ti bá princess sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí. princess kọ Ìyábọ̀ Òjó ni princess èmi rojọ́ sọ̀rọ̀ torí princess gan ò fọ́kà lórí ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó là ń rí oríṣiríṣi recordings ẹ̀ òun là ń rí princess ò fọ́kà. tó túmọ̀ sí pé Ìyábọ̀ Òjó lẹ bá sọ̀rọ̀. òun ni mo bá sọ̀rọ̀ kò lè pẹ́ mi ìbá ń sọ̀rọ̀ lórí fóònù ẹ̀dẹ̀ mo ti wá o. kí wàá ní nǹkan tí Ìyábọ̀ Òjó sọ fún yín lórí ọ̀rọ̀ yìí. àwọn ọ̀gbọ́n tí ń wí yìí nù owó ní ṣe bẹ́ẹ̀mì náà bóbìnrin ó ní kí n bọ́ ọ́lẹ̀ ńbẹ́ ṣé mo lè gbà kán ṣe irú ẹ̀fọ́ máa mi sọ́mọ tiẹ̀ ló ṣe fún ó ní mọ́ bí mọ́ ok ó dáa mo ní mo á pàṣẹ fún ọ gẹ́gẹ́ bí baba àti yaba àti yomi o àti jésà ẹ̀fẹ́jọ́ yẹn lẹ̀ tó bá tásìkò àwọn ẹgbẹ́ wa ò rí sí i ló bá pa fóònù àbí mo ṣe à ń gbọ́ tògo onítò kóòtù ọlọ́pàá. pẹ̀lú bó ṣe rí ipa wo ni ìṣẹ̀lẹ̀ yìí máa ní lórí ẹgbẹ́ yín. kò lè níṣẹ̀lẹ̀ tí ọ̀dà lórí wa torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ òde òní wọ́n kàn báyé bí ó dùn ni wọ́n ń jẹ́ ọ̀pọ̀lọpọ̀ darapọ̀ mẹ́gbẹ́ ṣùgbọ́n ẹ̀yin nísìn oníròyìn ẹlẹ́gbẹ́ abẹ́rẹ́ lẹ́gbẹ́ ṣùgbọ́n síbẹ̀ náà a lè pé torí pé ọmọ kan ọ̀dà káwá rèé yọ̀bẹ tì í a kọ́ a fi tí àwọn sáà ń fẹ́ hàn ọ̀pọ̀lọpọ̀ wọn ò darapọ̀ mẹ́gbẹ́ ẹni tí ì bá sì sọ mẹ́gbẹ́ kọ́ sáì fa òfin wa ò ní ṣùgbọ́n a mọ̀ individual èyí náà ni ó mọ̀ pọ̀lọpọ̀ fún mẹ́gbẹ́ wa. kí lẹ́ẹ̀ retí ní orí ìgbẹ́jọ́ yìí ní kòtò lónìí báyìí. mo ń retí kí wọ́n fi bàbá àjẹsà lẹ̀. ṣé mo pé wọ́n ní fi ipá balùwẹ̀ bẹ́ẹ̀ náà rí fídíò ọ̀hún sódò. So ó lè ti ṣe ńgbà tí wọn ò jọ mọ̀ ah, ah, irọ́ o irọ́ o irọ́ o. bàbá kọ́rọ̀ ètò ìdílé ẹjọ́ kí nípa tẹ̀yìn àgbààgbà ẹgbẹ́ tẹ̀ ti kó lórí ọ̀rọ̀ yìí. kí ọ̀gbọ́n tí ìlú yìí gbogbo wa ká gbọ́ gbogbo wa ká gbọ́ sẹ̀lẹ̀ ọ̀hún bí eré ni kíní ọmọ jọ láàrin wa wà láì àmọ́ fi ṣeré bẹ́ẹ̀ ni náà ti wáyé gbọ́dọ̀ pé ẹ̀dọ́ra yín irọ́ ń pa ẹ bá lé ṣé rọ́ ni Ah, ṣé wọn lọkọ nù wọn wọn rèé dé gbé kámẹ́rà fún ọ pé oṣù wájú ni ebi iléeṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ ti wá ẹnu ẹ má sọ bẹ́ẹ̀ ní mọ́ṣáláṣí gan wọn ń dóra wọn àbí ṣọ́ọ̀ṣì ni ẹ sọ no tell me. wọ láì sí pa níbẹ̀ sà. láì sí pa hmm. èyí ò mú pa wá ibẹ̀ ìbáwò dáadáa ẹjọ́ tẹ́nìkan rò lẹ́ ń gbọ́ ẹ̀rí pọ́mọtọ̀ náà ń bẹ̀bẹ̀ pé dákun mọ̀ ṣe ọ́ mọ̀ bínú ẹni tí ó lò pa ọmọ bẹ̀bẹ̀ ni tí ó lò pa ìbẹ̀bẹ̀ ó yẹ kẹ́ ẹ woyún ọmọlá ẹ sáà rí gbogbo recordings wọn àti lágọ̀ọ́ ọlọ́pàá bá ọlọ́pàá náà ṣe yọgí tì ìyá ó jẹ́ lómii ti èkú ni lágbára ọlọ́run tọrọ gbogbo ẹtí ọ̀yẹ́ wọn fìyà jẹ tí wọ́n bá ti fìyà jẹ ìyá ó jẹ́ wọn. ẹ dárúkọ wọn yé fún wa lẹ́ẹ̀kan sí wa. kí n ṣe kí n. bá wa dárúkọ lẹ́ẹ̀kan sí. dèjì adérẹ̀mí ọlọ́fà iná lè mí jẹ. kí ni ọ̀rọ̀ yanjú yín fún àwọn òṣèré tíátà yorùbá lọ́wọ́ yìí. àní kí àwọn náà darapọ̀ kí gbogbo ọjọ́ kan bí bẹ́ẹ̀ kọ́ kò ní fẹjú tó yìí ẹgbẹ́ ni wọ́n kọ́ report fún ṣùgbọ́n àti kínní àti kejì kẹta wọn ò sọ mẹ́gbẹ́ wa a kàn án mọ́ra wa individually pé lágbájá ìdásí mi tàmẹ̀dò ìdásẹ́gbẹ́ ó dá sí kan ṣùgbọ́n àwọn ọmọ òde òní owó làwọn dé bá Bọ́láńlé ni wọ́n wọn ṣe wàhálẹ̀ ní òjì ó sì jọjú fún wọn obìnrin kan máa sọ fún rúbi pé bàbá ṣe bẹ́yìn náà bóbìnrin tọ́wá sọ ọmọ yín wọ́n ṣe bẹ́ẹ̀ sì ń kọ́ ẹ̀jọ̀ ẹ̀ bọ́ọ̀lẹ̀ ń bẹ̀ ẹ rí pé dàrí ń ọ̀pọ̀ gbólò yẹn gan ló mú mi wá pé èmi níjọ́ mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ah! baba ṣùgbọ́n eh, Mr Latin tó jẹ́ ààrẹ eh, tampan ó ní baba Ìjẹ̀ṣà ó ní kì í ṣọmọ ẹgbẹ́ tampan ó sọ nínú fídíò tó fi sórí Instagram ẹ̀ nígbà tọ́rọ̀ ẹ̀ kọ́kọ́ ṣẹlẹ̀. kòkòrò òun lọ gba wa lórí ẹgbẹ́ òun ló lè mọ iye wa kòkòrò kò lè jẹ́ mi kó pé ní sọmọ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ta láìyẹ ó dìde mọ̀ pọ̀ mọ ẹgbẹ́ ni bẹ́ẹ̀ mọ bàbá tó bá jẹ́ president of Nigeria lọ́nfààní wà lára ẹ̀ ọ̀rìn sọ pé kò sọmọ ẹgbẹ́. Ah. ee eh, síbẹ̀ náà ìgbó tó ṣe lẹ́ẹ̀dì ló ṣèré sa wọ́n bá yẹ pé àǹfààní ń lára ẹ̀ kò ní sọ pé ìsọmọ ẹgbẹ́ bẹ́ẹ̀ ni àwọn náà ṣẹ̀ wá àwa ní alẹ́lẹ́rọ́ yọ́rọ́ jìnnà tó bá di ẹ̀ wí ni a kì í jà sí afẹ́ni afẹ́ni ẹ wò ń jọ̀hún tá a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tíátà tá tèmi bá àwọn àgbà lẹ́nu ẹ̀ wọ́n yìí fún àìróbìnrin mo lọ a ní tí wọ́n fi sọ yàn sọ́kùnrin ṣe rí pé nira ni a ní bí yóò ṣe di sọ́ọ̀dù torí pé tó bá wà ní stéèjì ẹ̀ ní mọ̀ ń bọ̀ lọ bàbá wa ní kóbìnrin kan kà lọ wà ló lè ní wọ́n ń tẹ̀ náà gbọ́mọgbọ́mọ àwọn aṣẹ́wó àwọn àkó làṣẹ́wó àkó lọ́dọ̀ kan àpò òlòlè gbogbo obìnrin ń wá ìyá mi ń tó ọmọ wọn ó ti gíráduwétì wo tó tún mú wá ó dùnnú èèlò là ń gbà èèlò ni wọn gbà lọ Ìyábọ̀ tó dépò tó dé hmm. ṣé wọn ò dórí ni gbogbo ẹ̀ la mọ̀ àmọ́ ríra wa ṣùgbọ́n kò jẹ́ tuntun lójú wa ó ṣe àdógún èmi bẹ̀ ìyá ń bọ̀ bẹ̀ ń bọ̀ o igun ebẹ̀ ọláyà ọláyà àjàlá bẹ́ o. kí nìyẹn ah, ẹ má bínú kálukú bẹ́ẹ̀ o kò gbọ́ ló jẹ́ ká wù á náà fẹ́ wá pé ntí bá gbà o ìsàárò pé torí pé mo wá wòrán kóòtù ọlọ́pàá lè bomi lẹ̀ ṣùgbọ́n tẹ́ wí ẹjọ́ tí mo dérò náà mò ń ròyìn kí n fọ́ lẹ́ran mọ́ òbí ìdájọ́ lọ́nà mo fẹ́ wọ́n fọmọ́ ńlẹ̀ lónìí. Omiyinka bẹ́ẹ̀ ni ó ní tiẹ̀ tí ọ̀dà o ọmọ tí ni èmi mọ̀ ṣùgbọ́n kò jalè kò ṣèṣekúṣe kò wàkíwà bí ìbáṣepọ̀ ọ̀rọ̀ ń bẹ láàrin yàn obì ò ní tẹ̀lé yàn wọlé o hmm. àbí kí n má bẹ́ẹ̀ nìkan kan yín lọ́rọ̀ ìsìnpọ̀ yá nù ilé ó ṣòro ṣòwò kan rògbò ẹni o wọ́n plan fún un ọlọ́run ó plan fáwọn náà òjì bá ń lọ ẹ ṣeun. bàbá sọ̀rọ̀ bàbá ẹ wá ń ṣàmì.